máàkù orí kẹfà. ó sì jáde níbẹ̀ ó wá sí ìlú òǹtìkára rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ lẹ́yìn nígbà tí ó sì di ọjọ́ ìsinmi ó bẹ̀rẹ̀ sí í kọ́ni nínú sínágọ́gù ẹnu sì ya àwọn ènìyàn púpọ̀ tí ó gbọ́ wọ́n wí pé. níbo ni ọkùnrin yìí gbé ti rí nǹkan wọ̀nyí irú ọgbọ́n kí ni èyí tí a fi fún un tí irú iṣẹ́ agbára báyìí ń ti ọwọ́ rẹ̀ ṣe gbẹ́nàgbẹ́nà náà kọ́ yìí ọmọ Màríà arákùnrin Jákọ́bù àti Jósè àti ti Júdà àti Símónì àwọn arábìnrin rẹ̀ kò wá sì wà níhìn-ín lọ́dọ̀ wa. wọ́n sì kọsẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n Jésù wí fún wọn pé. kò sí wòlíì tí ó wà láì ní ọlá bí kò ṣe ní ìlú òun tìkára rẹ̀ àti láàrin àwọn ìbátan rẹ̀ àti nínú ilé rẹ̀ òun kò sì lè ṣe iṣẹ́ agbára kan níbẹ̀ ju pé ó gbé ọwọ́ rẹ̀ lé àwọn aláìsàn díẹ̀ ó sì mú wọn lára dá ẹnu sì yá nítorí àìgbàgbọ́ wọn ó sì lọ sí gbogbo ìletò yíká ó ń kọ́ni ó sì pe àwọn méjìlá náà sọ́dọ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí rán wọn lọ ní méjì méjì ó sì fi àṣẹ fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́ ó sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe mú ohunkóhun lọ sí àjò wọn bó kò ṣe ọ̀pá nìkan kí wọn kí ó má ṣe mú àpò tàbí àkàrà tàbí owó nínú àsùnwọ̀n wọn ṣùgbọ́n kí wọn kí ó wọ sálúbàtà kí wọn má ṣe wọ ẹ̀wù méjì ó sì wí fún wọn pé. níbikíbi tí ẹ̀yin bá wọ ilé kan níbẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ̀yin ó fi jáde kúrò níbẹ̀ ẹnikẹ́ni tí kò bá sì gbà yín tí kò sì gbọ́rọ̀ yín nígbà tí ẹ̀yin bá jáde kúrò níbẹ̀ ẹgbọ́n ekuru ẹsẹ̀ yín fún ẹ̀rí sí wọn lóòótọ́ ni mo wí fún yín yóò sàn fún sódómù àti gòmórà ní ọjọ́ ìdájọ́ jù fún ìlú ńlá náà lọ. wọ́n sì jáde lọ wọ́n sì wàásù kí àwọn ènìyàn kí ó lè ronú pìwàdà wọ́n sì lé ọ̀pọ̀ àwọn ẹ̀mí èṣù jáde wọ́n sì fi òróró kun ọ̀pọ̀ àwọn tí ara wọn ṣe aláìdá wọ́n sì mú wọn lára dá. Hẹ́rọ́dù ọba sì gbúròó rẹ̀ nítorí tí òkìkí orúkọ rẹ̀ kàn yíká ó sì wí pé. Johanu Baptist jíǹde kúrò nínú òkú nítorí náà ni iṣẹ́ agbára ṣe ń ṣe láti ọwọ́ rẹ̀ wá. àwọn ẹlòmíràn wí pé. Èlíjà ni. ṣùgbọ́n àwọn mìíràn wí pé. wòlíì kan ni tàbí bí ọ̀kan nínú àwọn wòlíì. ṣùgbọ́n nígbà tí Hẹ́rọ́dù gbọ́ ó wí pé. Johanu ni ẹni tí mo ti bẹ́ lórí òun ni ó jíǹde kúrò nínú òkú Hẹ́rọ́dù tìkára rẹ̀ sá ti ránṣẹ́ mú Johanu ó sì dé sínú túbú nítorí Herodia aya Philippe arákùnrin rẹ̀ òun sá ti fi í ṣe aya Johanu sá ti wí fún Hẹ́rọ́dù pé. kò tọ́ fún ìwọ láti ní aya arákùnrin rẹ. nítorí náà ni Herodia ṣe ní i sínú òun sì fẹ́ ipa ṣùgbọ́n kò lè ṣe é nítorí Hẹ́rọ́dù bẹ̀rù Jòhánù ó sì mọ̀ ọ́n ní olóòótọ́ ènìyàn àti ẹni mímọ́ ó sì ń tọ́jú rẹ̀ nígbà tí ó gbọ́rọ̀ rẹ̀ ó ṣeun púpọ̀ ó sì fi ayọ̀ gbọ́rọ̀ rẹ̀ nígbà tí ọjọ́ tí ó wọ̀ sí dé tí Hẹ́rọ́dù sàṣe ọjọ́ ìbí rẹ̀ fún àwọn ìjòyè rẹ̀ àwọn balógun àti àwọn olórí ní Gálílì nígbà tí ọmọbìnrin Herodia sì wọlé tí ó sì ń jó ó mú inú Hẹ́rọ́dù dùn àti àwọn tí ó bá a jókòó ọba sì wí fún ọmọbìnrin náà pé. béèrè ohunkóhun tí ìwọ fẹ́ lọ́wọ́ mi èmi ó sì fi fún ọ. ó sì búra fún un wípé. ohunkóhun tí ìwọ bá béèrè lọ́wọ́ mi èmi ó sì fi fún ọ títí fi dé ìdá méjì ìjọba mi. ó sì jáde lọ ó wí fún ìyá rẹ̀ pé. kí ni kí èmi kí ó béèrè. òun sì wí pé. orí Jòhánù Baptisti lójú kan náà ó sì wọlé tọ̀ ọba wá kánkán ó béèrè wípé. èmi ń fẹ́ kí ìwọ kí o fi orí johannu baptist fún mi nínú àwo pọ̀kọ́ nísinsìnyí. inú ọba sì bàjẹ́ gidigidi ṣùgbọ́n nítorí ìbúra rẹ̀ àti nítorí àwọn tí ó bá a jókòó pọ̀ kò sì fẹ́ kọ̀ fún un lọ́gán ọba sì rán ẹ̀ṣọ́ kan ó fi àṣẹ fún un pé kí ó gbé orí rẹ̀ wá ó sì lọ ó bẹ́ johanu lórí nínú túbú. No ó sì gbé orí rẹ̀ wá nínú àwo pọ̀ọ̀kọ́ ó sì fi fún ọmọbìnrin náà ọmọbìnrin náà sì fi fún ìyá rẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbọ́ wọ́n wá wọ́n gbé òkú rẹ̀ wọ́n sì lọ tẹ́ ẹ sínú ibojì àwọn àpọ́stélì sì kó ara wọn jọ sọ́dọ̀ jésù wọ́n sì ròyìn ohun gbogbo tí wọ́n ti ṣe fún un àti ohun gbogbo tí wọ́n ti kọ́ ni ó sì wí fún wọn pé. ẹ wá ẹ̀yin tìkára yín sí ibi ijù ní apá kan kí ẹ sì sinmi díẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ń wá tí wọ́n sì ń lọ wọn kò tilẹ̀ rí ààyè tó bẹ́ẹ̀ tí wọn ìbá fi jẹun. wọ́n sì bá ọkọ̀ lọ sí ibi ìjù àwọn nìkan àwọn ènìyàn sì rí wọn nígbà tí wọ́n ń lọ ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀ ọ́n wọ́n sì sáré bá ti ẹsẹ̀ lọ síbẹ̀ láti ìlú ńlá gbogbo wá wọ́n sì ṣíwájú wọn wọ́n sì jùmọ̀ wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí Jésù jáde ó rí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe é nítorí tí wọ́n dàbí àwọn àgùntàn tí kò ní olùṣọ́ ó sì bẹ̀rẹ̀ sí máa kọ́ wọn ní púpọ̀ nígbà tí ọjọ́ sì bù lọ tán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá wípé. ibi jù ní èyí ọjọ́ sì bù lọ tán rán wọn lọ kí wọn kí ó lè lọ sí agbègbè ìlú àti sí ìletò tí ó yíká kí wọn kí ó lè ra oúnjẹ fún ara wọn nítorí tí wọn kò ní ohun tí wọn ó jẹ. ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún wọn pé. ẹ fún wọn ní oúnjẹ. wọ́n sì wí fún un pé. àwa ó hà lọ ra àkàrà igba owó idẹ kí a sì fi fún wọn jẹ. ó sì wí fún wọn pé. ìṣù àkàrà mélòó ni ẹ̀yin ní ẹ lọ wò ó. nígbà tí wọ́n sì mọ̀ wọ́n wí pé. márùn-ún pẹ̀lú ẹja méjì. ó sì wí fún wọn pé kí wọn kí ó mú gbogbo wọn jókòó ní ẹgbẹẹgbẹ́ lórí koríko wọ́n sì jókòó ní ẹgbẹẹgbẹ́ ní ọ̀rọ̀ọ̀rún àti ní àràádọ́ta nígbà tí ó sì mú ìṣù àkàrà márùn-ún àti ẹja méjì náà ó gbé ojú sókè ó sì súre ó sì bu ìṣù àkàrà náà ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó gbé kalẹ̀ níwájú wọn àti àwọn ẹja méjì náà ni ó sì pín fún gbogbo wọn gbogbo wọn sì jẹ wọn sì yó wọn sì kó agbọ̀n méjìlá kún fún àjẹkù àti ti ẹja pẹ̀lú àwọn tí ó sì jẹ èso àkàrà náà tó ìwọ̀n ẹgbẹ̀dọ́gbọ̀n ọkùnrin lójú kan náà ni ó sì rọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti bọ́ sínú ọkọ̀ kí wọn kí ó sì ṣíwájú lọ sí apá kejì sí Bethsaida nígbà tí òǹtìkára rẹ̀ tú àwọn ènìyàn ká nígbà tí ó sì rán wọn lọ tán ó gun orí òkè lọ ìgbàdúrà nígbà tí alẹ́ sì lẹ́ ọkọ̀ sì wà láàrin òkun òun nìkan sì wà ní ilẹ̀ ó sì rí wọn ń ṣiṣẹ́ ní wíwa ọkọ̀ nítorí tí afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì sí wọn nígbà tí ó sì di ìwọ̀n ìṣọ́ kẹrin òru ó tọ̀ wọ́n wá ó ń rìn lórí òkun ó sì ń fẹ́ ré wọn kọjá ṣùgbọ́n nígbà tí wọ́n rí i tí ó rìn lójú omi wọ́n ṣe bí ohun ẹni wọ́n sì kígbe sókè nítorí gbogbo wọn ni ó rí i tí ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n lójú kan náà ó sì bá wọn sọ̀rọ̀ ó sì wí fún wọn pé. ẹ tújú ká èmi ni ẹ má bẹ̀rù. ó sì wọ inú ọkọ̀ tọ̀ wọ́n lọ afẹ́fẹ́ sì dà ẹ̀rù sì bà wọ́n rékọjá gidigidi nínú ara wọn ẹ ló sì yà wọ́n. wọn kò ṣàrònú iṣẹ́ ìyanu ti ìṣọ́ àkàrà nítorí tí ọkàn wọn le nígbà tí wọ́n sì rékọjá tán wọ́n dé ilẹ̀ àwọn ará gẹ́nẹ́sárẹ́tì wọ́n sì súnmọ́ etí ilẹ̀ bí wọ́n sì ti ń jáde láti inú ọkọ̀ wá lójú kan náà wọ́n sì mọ̀ ọ́n wọ́n sì sáré lọ sí gbogbo ìgbèríko yíká wọ́n bẹ̀rẹ̀ sí í máa gbé àwọn tí ara wọn ṣe aláìdá wá lórí àkété sí ibi tí wọ́n gbọ́ pé ó wà níbikíbi tí ó bá sì gbé wọ̀ ní ìletò gbogbo tàbí ìlú ńlá tàbí àrọ́kọ wọ́n ń gbé olókùnrin kalẹ̀ ní ìgboro wọ́n sì bẹ̀ẹ́ pé kí wọn kí ó sá fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ ìwọ̀n àwọn tí ó sì fi ọwọ́ kàn án á mú wọn lára dá.